فإن أصدق الحديث كتاب الله وخير خير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل مسلمة بدعة كل بدعة ضلالة كل ضلالة في الله السلام عليكم ورحمة الله وبركاته Adúgbò fún ọlọ́wọ́ ọdún tí ìṣèwá ní ó kàwá sínú àwọn tí oṣù rọmọbọ́ọ̀nù ọdún yìí tí wọ́n bá láyé ọlọ́wọ́ nípa àgbáadé lọ́wọ́ àbẹ̀yí kọ́kọ́ àbẹ̀lẹ̀ wọn bá kọ́lọ̀ kó kàwá sínú àwọn tí wọ́n kẹ́ ẹnu sọ kọ́lọ̀ kó kàwá sínú àwọn tí wọ́n lọ àwọn sínú ọ̀sán yìí kọ́lọ̀ kó kàwá sínú àwọn tí ó gbàṣẹ wọn nínú oṣù yìí kọ́lọ̀ kó kàwá sínú àwọn tó sàbóríjì kan nínú ọ̀sán yìí kọ́lọ̀kúkà sí àwọn tí ó fẹ́ràn inú oṣù ní kọ́lọ̀kúkà sí àwọn tí ó fẹ́ràn rẹ̀ inú oṣù ní àtàwa àtàwọn ọmọ wa àtàwọn òbí wa àtàwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àti gbogbo mùsùlùmí pátápátá pọ̀ gbogbo àwa jọ̀mọ́ àtẹ́kọ̀ọ́ àti lóbìnrin ẹni bàbá wa òun ìyá wa ẹni ẹ̀gbọ́n ẹni àbúrò wa àti gbogbo àwọn tó dáwọn ẹgbẹ́ wa kí wà lẹ́ẹ̀kan sí i asalaamu alaykum wa rahmatulah ètò tí ẹgbẹ́ kalẹ̀ tàbí kàrà sọ̀rọ̀ lónìí ẹni tàbí ìbádìí débì kan tí mo rí pé níbẹ̀ ń tó jíà àwọn ènìyàn jòkóó ìtumọ̀ rẹ̀ ní pé a lot of effort àwọn tó wà bẹ́ẹ̀ ti ṣe. kíkùn yẹn ti se ṣíṣe lọ́nà yàtọ̀ fáwọn àfáàní kan àwọn kan bẹ pé owó nwanna, ná ó ṣe pé èèyàn díẹ̀ ló mọ̀ gbogbo àwọn taba jebe wa ó ṣe wípé ìjọ tábà pè wá sínú nǹkan yìí fi sáyẹn hàn wá wípé òun gbaṣẹ́ wa òun ti wa ta ma àwọn mímbẹ̀ẹ́nú wa tó ṣe wípé ara làwọn ná ẹfọ́tì àwọn mímbẹ̀ publicity àwọn mímbẹ̀ mobilization àwọn mímbẹ̀ àtàwọn ìgbìmọ̀ gbogbo ọba pátá ọlọ́run ọba mọ róòlù tí kálukú máa pé ọlọ́run ti sọ̀rọ̀ lẹ́sìn ọ̀rọ̀ rẹ̀ tọ́ ní ìfẹ́ sí ká bára wa sọ̀rọ̀ ìlú ògbó ọlọ́run ètò wọnú tọ́pìkì yìí gẹ́gẹ́ bí ìṣe tó yọ ń ṣe tó bá ti mú Ramadan máa ń mẹ́sẹ̀jì méjì kan lè fi mọ̀ fẹ́ láti sáré rẹ̀. Ah. mẹ́sẹ̀jì kan lè méjì kan tí mo fẹ́ láti sáré rẹ̀ sílẹ̀ ìfẹ́ nígbà tó kí kan bá fún mi. especially ìfẹ́ tó tọ́kì kan bá fún mi ìbánisọ̀ tó lọ́wọ́ bàbá. number one ẹ dákun oṣù táwa bẹ́ẹ̀ oṣù tó tóbi tó lọ́lá tó lálùbáríkà lọ́dún ọlọ́run tó ṣe wípé ó ti lálùbáṣà lọ́dọ̀ ọlọ́run ó dà kí àwẹ̀ tó jọ ọ̀ràn ẹ̀fà ń gbà ń bẹ̀ ká tó máa gbà ń bẹ̀. oṣù rọmọbọ́n lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú àyà Kùránì fún ara rẹ̀ ọlọ́run ṣáàrù rọmọbọ́n alẹ́bí ń zi làbí oṣù rọmọbọ́n èyí azọ́pọ̀ kára kàlẹ̀ lóru lọ́dún fọdù ọlọ́dún iná zanna hù bèrè láti mubaraka iná búná ní mú bèrè azọ́pọ̀ kára lóṣù albarka lóru albarka ìtumọ̀ ìlélẹ̀ ibà ọlọ́run ọba gbogbo kùránì pátápátá ní láwùl mahfuz ó wà bẹ́ẹ̀ ọlọ́run aṣọ gbogbo ìkàlẹ̀ láti ó mahfuz sí sámà alákọ̀ọ́kọ́ sákòlì bẹ́ẹ̀ ìgbà láti bẹ́ẹ̀ ìgbà yẹn ọlọ́run wá ń sọ̀kalẹ̀ ní time to time bá nàbí sọ̀kalẹ̀ bá nàbí first time tó bẹ̀rẹ̀ sọ̀kalẹ̀ bá nàbí

kó tó di pé ààwẹ̀ wá dọ̀ra yẹn di pé oṣù ṣàgbọ́ ilẹ̀ tó ẹgbà bá gbọ́ ilẹ̀ ìtumọ̀ rẹ̀ ò ní wípé ẹ̀dá kùkù lọ lọ́wọ́ àwẹ̀ nìkan tá ń gbà ní Ramadan kan ló jẹ́ kí ara Ramadan ni o ọ̀sán nìkan làákan fi ń gbà ni

yẹ alẹ́ jẹ lálẹ́ alẹ́ mu lálẹ́ alẹ́ súnmọ́ àwọn ìyàwó wa lálẹ́ àmọ́ bá a ṣe lè mú tí lọ́sàn àwọn ọba kámọ́ mú tí ó rú àbá mi bá a ṣe lè mú gbó lọ́sàn àwọn ọba kámọ́ fún gbogbo rú Ramadan o bá a ṣe lè ṣe dìná lọ́sàn àwọn ọba kámọ́ fún dìná gbogbo Ramadan o bá a ṣe lè wo àwẹ̀ ló wà lọ́sàn ní òkú sọ pé òun ló sọ ẹ̀rọ lọ́nà pọ́ǹtì alákọ̀ọ́kọ́ orí bẹ́ẹ̀ oṣù yìí lọ́sàn àti lóru ẹgbọ́n ti ká pé òru rẹ̀ láwà tájẹ́ẹ̀tì pẹ̀lú ẹ̀ṣẹ̀ máa fi fi ọ̀sán tẹ̀jọ́ tù táàgbà àwẹ̀ tá kékeré àrùn bẹ́ẹ̀ náà ní lóru náà o kìí ṣe ní oṣù oṣù Ramadan oṣù tó kún fọ́lá àtọ̀sán àtọ̀sán ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá sọ fún wa wípé fún ma àti mọ̀ sí ìyá máa ilẹ̀ lọ́yẹ̀ bẹ́ẹ̀ bá ti ń gbá rẹ̀ bóòlù bá ti dé ẹ̀pálẹ́ àwọ̀ tàbí tóun bá ti wọ̀ báyìí àwọn ẹ̀fọ́ àbí ẹ̀fọ́ tó mìíràn wípé jíjẹ múmu ọtí lọ àbí alẹ́ máa jẹ lọ tóun bá ti wọlé ọlọ́run tó wá dúró lé ọlọ́run wá ní wọ́pù lú wá ṣọ́ọ̀bù ẹ máa jẹ lọ ẹ máa mú lọ láti tó bùbá ti wọlé òtí títà bá jáde òfin àbí títí bẹ́ẹ̀ bá ti wá àyà méjèèjì wo ó mì pé bó bá ṣe pé ní ìsìn bí seven fifty something bá ní àǹtínú láti gbà wọn a lè jẹun ní seven something seven eh, eight àwọn àlejò ní seven àlejò seven thirty alẹ́jẹ̀rin eight alẹ́jẹ̀rin nine alẹ́jẹ̀rin one alẹ́jẹ̀rin two alẹ́jẹ̀rin tàbí ẹ̀kọ́ ọlọ́run ò sì tú wa lẹ̀ tó bá wá tú wa lẹ̀ ó yẹ ká bíra wa pé jẹ́ kí wá tún ní ẹ́sẹ̀ǹsì oúnjẹ tààrí kí ló dé tọ́lọ̀ gbọ́dọ̀ tó fi wá tó sòfin tààrí nígbà tó ti fọ́tọ̀ kẹ́ni tábà ti di tábà ti já bábá ti túnú tán òun ti tú wa lẹ̀ àtìlẹ́jẹ̀ tó mí ìpín jíjẹ tààrí tọ́lọ̀ fi tààrí sílẹ̀ òkè tó jẹ nìkan lóhùn kọ́lọ́wẹ́ kó ń jẹ bá ní o ti tú wàhálẹ̀ lágbàtà ti tú kí ni nǹkan náà ló wà ó ní pèsè lásìkò tàbí àsìkò kan ní tó ń lọ́lá lọ́dọ̀ lọ ó ti tóbi lọ́dọ̀ lọ tọ́lọ́mọ ń gbà ìgbà mi ọlọ́mọ ń gbà borí jù lọ ọlọ́mọ ń dáyà lóhùn bẹ́ẹ̀ ọlọ́mọ ń pín orí bẹ́ẹ̀ gbogbo àwọn ẹni ọlọ́run everyday lọ́lọ́run bá mọ́ fún wọn lórí everyday nínú ọ̀rọ̀ ọba àtàwọn ọ̀rọ̀ tó bá ti dàsìkò táyì jẹ sàárì yẹn only the latest part of the night every night lọ́lọ́wọ́ mú ma pèpè ilé hálùmí ìdáre ìdáre ní tí ó pèpè lásìkò bàbá sọ̀rọ̀ tí lọ́lọ́wọ́ in rẹ̀ wọ̀ hálùmí the ìdáre tó tọrọ àforíjì lọ́wọ́ the lásìkò wọ́n ó fi ràlà tí lọ́lọ́wọ́ bá rẹ̀ èmi àti ẹ̀ láwọn ọjọ́ lásán táàmì ẹ̀kọ́ máa ń lọ láti àmọ́ àwọn ẹni ọlọ́ every time a máa ọlọ́run afẹ́ kémi àti ẹ̀ náà tí ọlọ́wọ́ wá sí pé á ah, àwọn ẹrú mi ti ní ìsàlùkù òye jí òye tọrọ òye tọrọ àforí òye sàdúrà ọlọ́run afẹ́ kémi ó wá fún oúnjẹ pàpà lọ máa bọ̀ ọ́n wá ó fún sásìkò gbogbo wa táyé sásìkò ni ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá wá jí lásìkò sàrí táàgì ọ̀tà rí kò mọ́ lálù àlàfo ọlọ́run máa fún mi ọlọ́dà kò olóbẹ́ pé orí òkan ní àwọn tó bẹ́ pé orí fún òní wà àmá olóúnjẹ ọ̀ràn ní wọ́n hmm? ẹ̀rọ ìwọ́n fẹ́ràn oúnjẹ máa gbóúnjẹ nígbà ẹni tó ti tẹ́lẹ̀ fẹ́ ẹlẹ́fẹ̀ẹ́ ìyámúlélò àti nàárì àti tọ̀sántákàtì àtàkùnlọ́lá wọ́n agbóúnjẹ jíjẹ ó wá jí kò wá jí torí wípé ó fẹ́ sí lọ́wọ́ ó jí tó pé àwọn ẹni ṣe wúlé ìjọ kejì ọlọ́run wa ní ẹ̀rù mi ti yí ọ̀dà tó jí tó bó o ṣe ju àmàlà sí ọ̀nà ó lálù àlá ò lálù àlá àsìkò tí màá ń kúrò sọ pé àlọ́ọ̀mà pẹ̀lú torí náà ẹ̀dá kan láti òkà mi àti ìyá wa tẹ̀ ń dá sáré àtàwa tẹ̀ ń dá fún ẹ̀dá kan ẹ má sọ pé lálù àlá àtẹni tí ń ṣe mẹ́sìsì àtẹni tí ń ọlọ́run ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run máa sàmì ọlọ́run dàpọ̀ kẹ́ tó bá gbọ́ lágbó aṣọ yorùbá ọlọ́run dàpọ̀ kẹ́rì ọlọ́run dàpọ̀ tàkórí sọ́ni ọlọ́run dàpọ̀ yọ́nu sí mi wá sọ fọ́lọ́run ọba sì sí ẹ́ lè àwọn nǹkan tọ́lọ́run ọba ò fẹ́ tó ṣe kó le fún ọ láti fi ọlọ́run ẹgbẹ́ lóòótọ́ ló bá wọ̀ sílẹ̀ o lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ṣàdúrà àwọn nǹkan kan fi ilẹ̀ tó gbó sùúrù wọn kan sí ẹlòmí ilẹ̀ ìsìnà ní ṣe ẹ bá sọ pé ṣèṣẹ́ ìlàtọ̀ kàrẹ́ sọ kò gbọ́dọ̀ sílẹ̀ ibà àdé òsọ fọ́lọ̀ láàṣẹ́bọ́ ní pẹ́lú àṣírí ìgbọ́n tó mọ̀ sọ pé yóò ní eh, eh, ọlọ́run bá náà ní ọlọ́run bá tó bá ṣe tí láti gbá lọ́yẹ̀ yóò gbà eh, ìwọ̀sọ́wọ́ sọ lásìkò tààrí pé ọlọ́run ó fẹ́ zìnà mo bẹ̀ ọ́ pẹ̀lú ọkọ̀ rẹ tó tóbi dákòó yọ̀ fún ọkọ̀ lọ́kàn mi sọ ó ní ìrọ̀rọ̀ lọ́dún lẹ́nu táìmù tó kù yìí kó mẹ́sọ̀ pé kò sáà olùgbé ìlú kò lọ́kàn pẹ̀lú lóòótọ́ ni pé kò bú ọkọ̀ mọ́ ìsìn náà wọ́n tó bá mú gbó náà sọ ẹni máa ń jalè náà kó náà sọ ẹni máa ń ta tẹ́tẹ́ náà kó náà ní ẹ̀dá fẹ́ má jẹun gbàgbé àti ìtẹ̀lọ́rùn o ó lálùwàlá o lálùwàlá lásìkò náà dákùn fáwọn òbí rẹ̀ ó sàkóríjì fáwọn òbí tí ọlọ́run kó kẹ́ ọ kó kẹ́ wọ̀ kó kẹ́ ọkọ rẹ kó kẹ́ ọmọ rẹ kó kẹ́ ẹ kó kẹ́ aya rẹ mo bá ti á ṣe yóò tán tó lọ kọ́lọ́run wá sọ bí iná ó lè sọ sọ́mà ìjẹ́ ńlá tó bá dáwà tó bá ìṣẹ̀ wá sàdúrà ilé ayé tó bá wá wù ọlọ́run mo fẹ́ kọ́lé ọlọ́run dápọ̀ kọ́lé àlùbáríkà fún dápọ̀ dápọ̀ kọ́ ló mà àwọn sàkọ́ sọ̀rọ̀ àìjẹ́ náà náà so ká má fi sàárì wa ká má fi oúnjẹ tu wàhálẹ̀ láti bàtà ìtùnú pé ẹ̀lẹ́dẹ̀ẹ́ àmọ́nà fẹ́ máa máa sí oúnjẹ sásìkò yẹn ó mọ̀ fà fẹ́ràn oúnjẹ ẹ́ owó màá wá bẹ̀ ẹ wá wo sálẹ̀ sọ̀tí làwọn aṣọ ànábì wa ní ìgbẹ́ bá ti wá bẹ̀ sàrí mo fẹ́ kẹ́ ìdílé rẹ̀ ẹ ìdílé rẹ̀ pé yóò sùn má àṣùbá gbogbo bá ti jẹ́ tán báyìí ẹ lọ ká sùn bá bá ti wá fẹ́ sùn ẹ wá sùn lẹ́yìn wa ẹ lọ dùn bá ó tó bá wọn gbogbo orí tẹ́ ẹ bá kó lásìkò ọlọ́run fún yín ọlọ́run fẹ́ kẹ́ ẹ dàánù fẹ́ tó wá sùn ẹ̀sìn kásùbà pé ọ̀ràn èèyàn làṣùbá gbogbo orí tó ní pé mọ́tò wá lọ lè sùn pẹ̀lú nígbà tí wọ́n wá kóre tọ́kọ̀ ọlọ́run tó wá bínú pé ah, wẹni tá a sóre fún kọ́lá kò fún kásùbà pé kásùbà tán kó fi lé garanti ẹ kó fi lé rìdéèlì orí rẹ tó wá lọ sùn torí yẹn ní òfin wà advice ẹnu kéèyàn máa jẹ sàárì níbi fọ́ ó ti yá jù. táìmù lẹ káàtó ní àlùfáàjà ní wọlé ọ̀lẹ́ ìfẹ́ ní wọlé táìmù lẹ àlùfáàjà ní wọlé five fifty five fifty hẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bá tẹ̀ wá fẹ́ jẹ bẹ̀rẹ̀ oúnjẹ bá five five ten five twenty fọ́dọ̀ olè fi five thirty gẹ̀ẹ́gẹ́ nípa ní òun láti jẹun àbí bí ẹ̀ bá fẹ́ palẹ̀mọ́ gbogbo abọ́ gan náà mélòó náà àṣẹrẹ lò náà ní gbogbo bẹ́ẹ̀ bá bá fẹ́ jẹun náà pàápàá ó pọ̀ jù fifteen minutes ọ̀bọ̀ bá fẹ́ gba plate mi gan fún náà gbogbo ìdí màtí ìgbà tẹ̀wà parí báyìí yóò wá kóbi ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùn-ún ó wà sá lè fúra táwọn ìsàlọ̀ aláta táwọn ìjọba jọ ó ti rẹ́ta ìjọba jù ó wà kírun ó wà sùn tí ìyẹn bá ti wá kò sì wà advice nìkan kéèyàn tún pẹ̀lú inú oúnjẹ wà pé nígbà tá àgbà àwẹ̀ ẹ̀jọ́ kí wọ́n sọ fún wa pé bàbá fẹ́ jẹ oúnjẹ alẹ́ ká jẹ oúnjẹ bó tẹ̀ kéré jù fún wa sígbà tá a sùn àlílẹ̀ kan nítorí nígbà tá a mọ̀ yóò nígbà tá àgbà àwẹ̀ ó sọ nígbà tá àwọn àgbà àwẹ̀ láwà ń tẹ̀wà jẹun tán láwà fòrún lè tẹ̀lé ọlọ́run ẹ lálùwàlá ẹ lálùwàlá ẹ dàpọ̀ ìṣẹ́ lọ́wọ́ lásìkò rẹ̀ lẹ́ẹ̀dín náà ẹ̀sọ̀ hmm? fún ọba fún ọlọ́run ọba dàpọ̀ yọ́nù sí i dàpọ̀ fẹ́ràn rẹ̀ gbogbo tí ọlọ́run ọba bá yọ́nù sí i ló máa ṣe ìtí ọlọ́run ọba bí bákan náà lè jìnà sí i wá ṣe àtìlérí ṣe nírọ̀rùn fún mi nírọ̀rùn ayé àti tọ̀run owó náà ló bá fún mi tí ó fi rọrùn láti fún mi lówó owó aláìlú wà nìkan ó bá ṣe ipé ìkọ́bá ìlú bàbá fún ìfihàn àtọ̀lọ́lọ́ tààrí ìwé tó jẹ́ nìkan olú ọmọ bá lè ṣe orú nìkan rẹ̀ àwọn ìpè méjì pọ́ǹtì méjèèjì tọ̀ ìgbà ń bá ara wa sọ ní ìsìláàmù tó tàpá ìsìláàmù àti kọ́ọ̀tù ẹ̀dá kò sí àtẹ́sẹ̀ dáadáa ọlọ́run ló fẹ́ sí àkọ́kọ́ ṣẹ́rí ìsìláàmù àti ẹ̀sìn àdúgbẹ́ fún ọba gbogbo àtàwà gbà yìí ọbẹ̀ lè sọ pé ní ìmọ̀ o tí gbogbo àbára ìdábá 200 90 inú wa àbí jù bẹ́ẹ̀ lọ́gán wọ́n bí wa sínú Islam gbogbo àtàwà ń láàrí 90 inú wa ẹni tó bá ṣe pé níṣẹ́ àkíyèsí mùsùlùmí ọgbà Islam yóò kéré nú àwọn àgbò àdúgbò ẹgbẹ̀gbọ́ tó mìíràn pé wọ́n bí wa sí Islam àwọn òbí wa náà kọ́ ṣe rí nǹka ń pè ní ẹ̀sìn tọ́lọ́wọ́n bá pè lẹ́sìn èrò pẹ́ nìkan gbẹ́nu wà lábá sọ wípé ẹ̀sìn kí là ń pè kí ni Kùránì pè kí léde lábáwá rẹ̀ kí lẹ́sìn àdìyí àbí àdìyí là ń pè ní ẹ̀sìn a lè jí ní Islam àbí azọ̀pọ̀lọ̀ ọba sọ wípé ìnáma ilẹ̀ dínà ìdàlọ́ àgbẹ̀sà àbí ọlọ́run ọmọ yọ́tàrí lọ́rọ̀ ilẹ̀ islam dínà fàlàyé bọ́lá mi a tún máa gbọ́ pé làkún dínà kún wàlú ẹ̀dí ẹ̀dí jẹ́ dínà náà rí kí ẹni dápẹ́ dínà àtìlẹ́sìn tá a bá fẹ́ sóyìn ìbú rẹ̀ àtìlẹ́sìn tá a bá fẹ́ sóyìn ìbú rẹ̀ kí wọ́n pè á ní ìjọ àbí kẹrí ìjọ kan ó lè má capture essence tí ń jẹ́ jíìn méjì lálọ́ lédè Quran jíìnù lọ́lọ́wọ́ bá ń pe ìjọsìn òyìnbó ń pe religion bọ́sẹ̀ ìgbàjá ìjọba padà wo nǹkan tí wọ́n ń pe religion ó lè má capture full meaning tí ń jẹ́ jíìn so gómìnì wípé etí jíìnù bá jẹ́ láálò ìdájí lo religion ní pẹ́lú religion bá capture tí jíìnù wípé sọ́lọ́wọ́ fẹ́ kan lo wọ́ọ̀dù religion àwọn aláfẹ́ jù ìmọ̀wé ẹ̀kọ́ mi tọ̀ ṣáìlọ́wọ́ ní gbọ́dọ̀ ìjíjọ ẹ̀mọ́ gbọ́ kan sọ fún wa lẹ́yìn bàtà máa sọ tán wọ́n wà sọ fún wa pé ìdí ń jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú nǹkan tá ń kọ́ wa ń lè wò ó táwọn sociology tó sọ àwọn anthropology tó sọ àwọn cultural study scholars tó sọ lọ́dọ̀ tí wọn òun ni pé nǹkan tó ṣe pé rituals ni tó ẹgbẹ́ láàrin ìwọ àti táyẹ́tì tó ń sìn nǹkan ló wà pé ẹ̀sìn yóò ní jẹ́bẹ̀ ò pàtíwà mọ́sáàsì ìwọ pàtíwà mọ́sáàsì nìkan lẹ̀ tó bá ti kó bẹ́ẹ̀ tán pé whatever tó ń kálukú bá ti mú tí ń sìn tó ìpé private life rẹ̀ ló ti ń ṣe tó bá ti decide kò sí jẹ́ sínú pé lẹ́yìn rẹ̀ o public life àbí nǹkan bí o ẹ̀sùn kan ìtọ́ ń bẹ̀rù báwọn ń pè bẹ̀rù ṣé bẹ́ẹ̀ náà ló ṣe rí nínú ọ̀pọ̀lọpọ̀ inú ọ̀làkọ́kọ́ ṣé ìjọba ti gbélé yìí yóò pòye àwọn èèyàn tó fẹ́ máa ń dá nǹkan papọ̀ wọ́n ń fi nǹkan wé nǹkan tí ó sì jọra wọn ètò yẹ tún díìlù sí tó bá ti sọ ọ́tẹ́nìtì ẹ̀yìn náà máa fẹ́ ká pè ní láwùjọ 25 years obìnrin kan ní òun náà 20 years wọ́n yìí ti pàtìyàwó wọ́n wá jọ ní nǹkan papọ̀ wọ́n wá ní nǹkan papọ̀ wọ́n bá bí wá ìgbóṣọ̀dá ìgbílọ́kàn adult làwọn méjèèjì rí private life wọn ni ìjọba wọn nìkan fi ṣe bá ṣe sọ́yìn ẹ́ àwọn ń sọ lórí ìtumọ̀ religion pé religion kan ní lásán ni pé ó sọ̀rọ̀ tó bá ti dọ̀tí mọ́sálásí wọ́n fẹ́ lọ jọ́jú lọ jọ́jú ọba lẹ́jọ́ tó sọ̀tà mọ́ pé ìtàwọn èèyàn ń ṣe kẹ́sì náà tó wá dá sí àwọn ọ̀pá lórí dá sí àmọ́ ṣílẹ̀ ló ṣe rí lọ́sàn-án ẹ̀ẹ́dà fi kọ́ ní ọlọ́run bá sọ fún wa. ní nǹkan tá a pè ní private engagement yìí private life yìí ọlọ́run ní azani yàtù wazani onísìnà lóbìnrin sọ́tún náà wazani àtúnídìnà lọ́kùnrin fájìlú kúláwá ìdínmínú máa ń rí àtàjálùdà ẹnì kọ̀ọ̀kan náà àwọn méjèèjì ẹ̀nà wọn ní hundred lashes. bẹ́ẹ̀ bá wà náà wọ́n yóò ولا تأخذكم بهما رأفة في دين الله ẹ má jẹ́ káàánú pé ẹ̀fẹ́ kan fíìlì péènì kan fíìlì ìrora ẹ má jẹ́ kó gbé eyín bẹ́ẹ̀ wá nínú àwọn fi díìnì ńlá nínú ẹ̀sìn ọlọ́ fi díìnì ńlá nínú ẹ̀sìn ọlọ́ àṣẹ wípé nǹkan tá ń ṣe yẹn ẹ̀sìn tàbí tọ̀ pẹ̀lú nǹkan tí òyìnbó sọ tí sociologist sọ tí Kọjọ́lá study sọ tí anthropology sọ òun lẹ́sìn ọ̀dà sí àwọn àti tọ̀ mọ́ fọ ọmọ jẹ́ ẹ́ ó ọkàn báwọn kan bá dé sani ẹwọ abẹ́ fún wa nítà abẹ́ fún wa lọ́tí mi wọ́n ni àà ẹmọ́ mọ̀ tí ó náà yóò tí mọ́sálásí dáwà ní ṣe ìsìláàmù dá sí ìtààmù àbá àlémù tó dájá tó dájá ọlọ́run sọ̀rọ̀ ọdí ya ayyọ́ lẹ́dí na ámànú ìlàmàlá wal maisiru wal ansab wal azlam rí èyí ò náà kọ́ bẹ́bà bẹ́ sọ ẹ́bẹ̀ ní pé private life wọn ni àbí bẹ́ẹ̀bá tún bẹ́ẹ̀ ṣe ń tún religion ní àṣímọ́sáàsì dáwà ní but Islam dájú àdúgbò dájú àbí bàbá rẹ̀ nìkan tó sọ wípé òun o nínú àṣàlú àwọn ah, nínú àṣàlú àwọn àjọ àwọn tó ń ṣe kò sírù situation tó bìnrin lè wà bó bá ti jẹ́ ìyàwó rẹ o ò lè súnmọ́ ìyàwó rẹ níta kódà ti bá ń ṣe lẹ́ǹsì èmi ìyàwó rẹ àtàwọn àwọn òtakò ṣé ìsìláàmù dá ṣàlùkò dá bó ṣe dá sí rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé nǹkan tí ń jẹ́ ìdí ní ìsìláàmù ó fẹ̀ kan fẹ̀ nítumọ̀ ju tẹ́ ń pè religion. ṣẹ́rẹ́ àwọn tán fẹ́ ṣe ní má sì gbọ́ wa ni pé báwọn àwọn tán kọ ìwé tàǹkà àwọn secularist làwọn secularist yìí pé ètò ilé ayé àgbáwọn yóò lè ṣègbésí ayé wọn ẹ̀yọ́ lọ́nkú bẹ̀rẹ̀ kó ṣe pé individual ni ó wá ṣẹ̀wádìí fáwọn ọlọ́run rẹ̀ pé mẹ́yàn bá decide ní sí pé ẹ bá mú bí yẹn ìdí yìí lọ́lọ́run ọlọ́run kẹ́ ọlọ́mà pé ṣùgbọ́n o pé kó nìkan ní ọmọdé àti abẹ́ntọ́láwò sọ́sọ́lá sí ibi tóun ti bẹ̀rẹ̀ sí kọ̀wé nì secularist làwọn náà kọ́ sí àwọn táwọn wá ṣe àwọn ó wá define culture culture tí ó wọ́n wá fún ẹ̀sẹ̀ sínú ni the totality of the way of a certain set of people gbogbo ọ̀nà táwọn èèyàn kan bá fi ń ṣègbésí ayé wọn òní culture wọn so ìtumọ̀ ní pẹ́pẹ́ wọ́n sọ religion wà nù culture wọn ni religion just of sex nínú culture that is way of life wọ́n pọ̀ pé rituals rites marriages

ọ̀rọ̀lẹ́yà ayíwà nílàbí na àmànú ẹ̀yìntẹ́gbọ́rọ̀ ọgbọ́ olókòlú fífí ìmì káàfà ẹwọ̀nú Islam in totality àwọn àtàbà bẹ̀bẹ̀rẹ̀ kí tó ń pè culture ni làwọ́ pè ní Islam Islam ni way of life bó ṣe ṣègbésí ayé gbogbo ẹ̀pàwátá Islam but òun fẹ́ kẹjọ kọ́ sùn yín sẹ́yìn ó pín sẹ́yìn ń ṣe ó religion ó wá fi ṣe subject London culture òun ní fi fa gbogbo question yìí pé ah, ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ lásà bẹ́ẹ̀ bá méjèèjì èwo ló fẹ́ jù lọ́dọ̀ mùsùlùmí ẹ̀sìn ló fẹ́ jù lọ́dọ̀ ìdí èṣe mùsùlùmí tóun náà jẹ́ kíìsì tó jẹ́ sẹ́kùláìsì culture ló fẹ́ jù òun ní ọ̀tọ̀ sọ ah,

ibi tẹ́ ẹ̀kọ́ fẹ́ ìsìláàmù totality ọlọ́run ní kánàbí sọ tí wọ́n náà gbọ́dọ̀ sọ kú ìwà àmẹ́rin sọ pé iná sọ láti ìran omi tóun jẹ́jọ wà lóṣù kí ìgúnran mi àbí hajji mi tóun náà jẹ́jọ wà máa yáyà ìgbésí ayé mi bí ìṣe lífẹ̀ẹ́ wà máa máa dí ikú mi tí mo bá kú mi ó tè dùn kú mi ní dédé nílá yíò bílá alámi ọlọ́run bá ní mo sọ mí jẹ fún tàn nígbà tí ọba ṣe lè ọwá tó ní kọ́ọ̀tọ̀ kan ní òdìdó ẹ̀sìn ló kó àṣà lọ́dọ̀ mùsùlùmí lọ́dọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí òun gbé kọ́ọ̀tọ̀ fi ṣèpínlẹ̀ ó wá fi ẹ̀sìn tẹ́yọ ọ̀kan lú ẹ̀ dẹgbẹ́sàn kan ti yàtọ̀ ní bẹ́ẹ̀ bá ti fẹ́ bá lò tọ́lọ̀ ń bá wílẹ̀ kọ̀ọ̀kọ́ lò bó bá ìgbé mùsùlùmí bá lè wá tọ́ ọ̀nà wa rí bẹ́ẹ̀ tọ́lọ̀ ní káwọn ní Islam ní ìtòtálìsì tí wá ní jẹ́ Islam Islam ní ní kájú ara lẹ̀ fọlọ́wọ́n ọba ìlà ìpẹ̀lú tọ́lọ́wọ́n bá ṣe kásìdì nípa náà ìfẹ́ ìsìlámù ọlọ́run bá sì sanṣọ́ rẹ̀ rẹ̀ tó sọ fáwọn tó kọjá mùsùlùmí àkọ́kọ́ nọ́mbà fánàbí sálá ọ̀sálá ní hajj tánàbí ṣe láti pé àlìyáwó ma àkùmọ́tò lẹ́kùn sí ìlà lónìí ṣì ní aráfà ní ajá mùsùlùmí lónìí bá gbó pé ẹ̀sìn yẹn fún wa àkùmọ́tò alẹ́kùn ní ìmàtì ìdẹ́rà ni wọ́n mo yọ́ ní sí fún ilẹ̀ tó tàbá ti dínú ni way of life táwọn fẹ́ fi culture fi supplant. so ìtumọ̀ ẹ̀ yìí báyìí pé tábà tí ẹgbẹ̀ tó kó ẹkọ̀ bá wá fẹ́ gbọ́ yé bẹ́ẹ̀ àwọ́ wà ní àwọ́ wà ní òkè Islam as a way of life Islam is a way of life we gats be real ayé àti mọ̀kàfẹ́ ìgbégún nínú àtọ̀lá ìrún mi ó jẹ́ jọ ọ̀nà tuntun ìgbóná mi hajji wọ́n máa yáyà ìgbésí ayé wọ́n máa máa ti ikú mi láàrọ̀ alẹ́ tó tẹ̀lé láṣẹ rí kan ọlọ́run ọbọ̀ lẹ́nì kankan tó dórogún tá gbọ́dọ̀ gbé ìkan tó jẹ́ ìkan tẹ̀ fẹ́ lómi wà bí dáníkà òmèrè tù nítọ́lọ̀ fi parí láti tẹ̀sí bọ́lá ìjọba náà ìjọsílá gbogbo ọ̀nà làásù wà á nà kí ni àwálù mùsùlùmí ilà ọkọ̀ mùsùlùmí tó ní fẹ́ náà wá jẹ́ mùsùlùmí kọ́ yóò rẹ̀ ń dáa yóò sọ̀rẹ́ndà sọ̀láàdí wà núsùkí wà mahyaya wà mamati lillahi rabbil alamin so ìsìláàmù ló fẹ́ tí gbogbo táàmà sí wà ní abẹ́ àwọn táwọn fẹ́ yọ lọ́wọ́n ọba kó níbi ètò ilé ayé wọ́n wá gbé nǹkan tó yẹ ká gbé fún ìsìláàmù wọ́n gbé fún kọ́jọ̀ wọ́n wá fi ìsìláàmù sábẹ́ òun ní bí ń dàmú Ìjọba tí wọ́n wọ́pọ̀ rẹ̀ tẹ̀ láti bẹ̀rẹ̀ àrùn, ìyókù oyìí somebody, but don't you have a culture? This is your religion, don't you have a culture? So no, my own culture about is encompassing. Huh? Islam is a culture. So a culture You want to dìbà ìkókògbò nǹkan sínú. Islam for me is a culture pé gbogbo nǹkan ló touch ọlọ́run ní ìwádìí sáájú ìṣẹ́ṣẹ́. Èyí tó bá pé tí wọ́n bá fẹ́ pé inú, wípé ìwọ́n fẹ́ religion sábẹ̀rẹ̀, kí ìrírí ọlọ́dọ̀ rẹ̀ ìjọsìn àbí ìjọsìn náà wà lára ẹ̀ òun nìkan pọ́ìntì rẹ̀ mú pọ́ìntì ẹlẹ́kìjì òun wípé àwọn tákọ̀wé àtàwọn alákọ̀wé àti ń bá wọn kátà ń sọ pàwọn Europeans Americans àwọn ni wọ́n kọ́ ṣe ẹ̀sìn táwọn máa táwọn gbà kó ga jù ó tẹ̀kọ́ ti dánú kò ní christianity wọ́n wá fẹ́ gbé gbogbo ẹni ọ̀dá ẹ̀sìn sálẹ̀ wọn ò sí christianity náà máa ṣùgbọ́n wọ́n sì fẹ́ tábà fẹ́ kọ́ńtẹ́ ẹni ẹ̀sìn kò gbọ́dọ̀ pọ́ christianity kan dè wọ́n lè kó yóò jù lọ ni wọ́n wá ṣe wọ́n wá tó in their own life christianity ò fẹ́ kan ní séèmọ́ lórí public life of people kìrìsìtẹ́nì ò dá sí public life of people mọ́ kò tún pé ẹ̀kan lọ church nìkan lọ àmọ́ pé kìrìsìtẹ́nì ló pé bá mọ́tẹ̀ ìnáwó yóò fún sásí mọ́ òfin míì ni wọ́n fi ń ṣe yẹn àwọn wá nítorí pé ẹ̀sìn òfẹ́ kan dá sí public life dẹ́gbà yẹn náà ní gbogbo ẹ̀sìn yókù náà ṣe gbọ́dọ̀ ya ní definition ta ni ó sọ tẹ̀sìn tẹ́ tó ń ṣe ó ṣe tó wá pé lòmí tí ń sẹ́sì mí definition ah, ìwọ́kọ́ lọ ní àwọn òun ni ó bíi pé kó ń jẹ ẹ̀ṣẹ̀ jẹ́ kébú ọ ló sọ fún pé báyìí ló gbọ́dọ̀ jẹ́ nígbà tí wọ́n sí ẹ̀sìn ẹ̀ ilé nǹkan náà ó ní pé ṣẹ́ẹ̀rí ńgbà tánàbí ìyíṣà ó dé ànábì ìyíṣà tọ́lọ́ pé tọ́lọ́ wọn ìjọba tó wà ń bẹ́ ànẹ́kì ìsánà ìjọ ma lú ni ètò lórí citizen jù lòun náà nípìnlẹ̀ ẹ̀sìn tí ìṣẹ́kọ̀ àwọn jù lẹ́sìn tí wọ́n tán ṣe tó ẹgbẹ́ gbogbo òfin wọn ó wà fly sí jù nìkan but ìlú tí wọ́n ń gbé ní Jerusalem àwọn Roman Empire ni wọ́n ní ọkọ̀ọ̀tẹ́ Roman Empire lónìí bí náà wà àwọn jù náà wà lọ́ndà Roman Empire ni ó ní wọ́n fi tì sí Jésù pé Jésù sọ pé mo Jésù o give unto Caesar what belongs to Caesar ẹ Caesar Caesar ní the Roman emperor ẹ ní Caesar ní tí Caesar tọ́ sí ẹ̀sán owó orí ẹ̀sán táàkì Jésù fúnra ẹ̀ náà táàkì ni ẹ ìjọba bí kìsẹ́nì ṣe rí nù létà ni wọ́n gbé kìsẹ́nì kúrò níbi tó wà nígbà tó padà Roman emperor Roman di state religion làwọn náà tó padà sọ di general ìwà general tẹ́lẹ̀ but Islam láti gbàdí Islam ti bẹ̀rẹ̀ lójú ayé ànábì ẹ̀sìn tó ṣe pé yàtọ̀ fún kó ní ìjọsìn ó níjọba ó níjọba olóbi olóbi ilé ayé olóbi ìyàwó olóbi bíbímọ olóbi ìfẹ́ ìbájalè ó ní criminal law ó ní civil law ó ní international law láti jọ́ ní Islam ti bọ̀ ló ti wà kìí ṣe fáwọn láti kún náà bẹ́ẹ̀ bá wá nírú eléyìn ó sì wá dìfá ẹ̀sìn tèmi pé inú nìkan ni bí ti sẹ́ǹtì bá gbà ní Islam ò gbà nísìn báyìí bá ṣe jòkó yìí ẹ̀kì bí ṣe ẹnìkan bẹ́ẹ̀nu wa tí ó mọ̀ pé á mùsùlùmí ó kò gbọ́dọ̀ jẹ lẹ́dẹ̀ tẹ́lẹ̀kan mẹ́ tí ó bá mọ̀ fún sí ìrìn sẹ́nì kan ń bẹ nínú wa báyìí tó mà wípé mùsùlùmí ó gbọ́dọ̀ mutí bọ́lọ̀ bí bá mú gbogbo òfin ní ìsọ̀lẹ̀ ó wà ní Kùránì tó mí ìpín nígbà tí ìsìlámù ti bẹ̀ kan bọ̀ wá kéèṣe jọsìn nìkan bí jọsìn ṣe wà ń bẹ́ẹ̀ náà lòfin wà ń bẹ́ẹ̀ bí ṣe ń dá sí private life ló dá public life so wọ́n wá rí bẹ́ẹ̀ bóòlóṣìwájú cultural àbọ́fẹ́ ibi tó sílé gbé ìwọ́n ni pé tó bẹ́ kó bá define religion báwọn ilé iṣẹ́ define tó wọ́n jẹ́rẹ́ kò bẹ́ẹ̀kọ́ islam ṣe rí bẹ́ẹ̀kọ́ látìbàtà mi ti wà anẹ́bì ni military leader òun lọ́gọ́ ọmọ ogun lójú ayé anẹ́bì ni spiritual leader lójú ayé anẹ́bì ni judge lójú ayé anábì ni president tí ó regulate ọ̀rọ̀ international relations lójú ayé anábì dẹ̀ practice ẹ̀bẹ́ tí wọ́n ní gbogbo ẹ̀ ó gbé fáwọn sàábà rẹ̀ bẹ́ẹ̀ àwọn for more than 1000 years ó ti dáṣò kilode in pé ìjọsìn nìkan àwọ̀ àwọ̀ yóò kù fún no òun ti kó

àwọn yóò gbìnà wà jẹ́ so Islam tọ́ọ̀tì gbogbo aspect tí àwọn táwọn jẹ́ secularist táwọn fẹ́ yọwọ́ rẹ̀ lóbẹ̀ tó kí wọ́n yọwọ́ rẹ̀ fún bẹ̀sán táwọn náà wọ́n fẹ́ gbà láìsẹ̀ wá fi ń bèèrè pẹ́ṣẹ̀ pé ẹfẹ̀ sílẹ̀ ẹ̀sàtálẹ̀ ee Islam dá sáta àmọ́ ń sàn tó sọ fún afẹ́ bàbá ti gbọ́ pọ́ǹtì méjì yìí so Islam òun jẹ́ tí a bá fẹ́ sọ báwọn ní mọ́ pé religion is a religion with a state ẹ̀sìn tó ní sex tó ìjọba ní tó pé àtijọba àtẹ̀síjọ́ lọ́ba fún Christianity was a religion without a state Christianity jọ́ tóhun tí ń bọ̀ alátẹ́sì ìjẹ̀kù kò ní pé oníjọba òun wà lábẹ́ ìjọba àkànni torípò wà lábẹ́ ìjọba kan àwọn ilé ìnáwà lábẹ́ ìjọba kan wọ́n wá fà àwọn òfin yòókù lẹ̀ fún ìjọba yẹn wọ́n Islam ò o òun náà ló gbogbo nǹkan yòókù fún rẹ̀ so wọ́n wá fẹ́ máa wá fi wọ́n wéra wọn ìfi wọ́n wéra wọn ni pé wọ́n ṣe reduce effect eléyẹn wọ́n fẹ́ fún eléyìí náà sí mọ́sánsí nìkan kan wá nítọ̀ jẹ́ ká máa máa wá jẹ́ ẹ́ a táwọn alálẹ̀ káàkiri ilẹ̀ onáhùn ọlọ́wọ̀ gbé bẹ́ẹ̀ kankan olóbẹ́ dìsáàdì gbogbo ẹ̀ pọ́ǹtì yẹn bá ti gbọ́ yé yóò yé wà tọ́ mú fọwọ́ tẹwárí táwí ọlọ́wọ́ bá sọ pé bá ti gbófin kalẹ̀ tán gbogbo nǹkan lòun àwọn èèyàn náà wá ní tó fi nǹkan tí ọlọ́rin fún ma jẹ́ aláka aláṣẹ̀rí àti mínàlá àmú ìwà náàbì agbélànà kalẹ̀ fún ọ tó tẹ̀lé fàtàbí ha tẹ̀lé látàtàbí àwà alábí nàlá àyà alámùn ìfẹ́ inú ìrò ọ̀nà ìgbékalẹ̀ àwọn tí wọ́n mọ̀ kankan àti fún ọ ní ṣẹ̀rí àti mílẹ̀ àmà tàbí tẹ̀lé eléyìí tẹ́wárí lóṣẹ̀ káàbẹ̀ táwọn èèyàn máa wá ní tí wọn mọ̀ tẹ́ ká clear lóṣẹ̀ yẹn ni báwọn èèyàn máa ń bìlíìbù wípé ah, gbogbo kan tẹ́ ń pè ní Islam tí islam bá dá mọ́ mú tí gbogbo mùsùlùmí ló bá wí ẹ́ àti lárúbáwá àtẹ́sẹ̀ lára kó wá lè mọ̀ tó lè ibùn lárúbáwá gan yọ́ jìnà tí mo lásàrẹ̀ rí pọ́pọ́sà rẹ̀ yóò fi kò tẹ́rí sílẹ̀ òun náà lásà owó òun náà fẹ́ mú tí àmọ́ tó pé effect rẹ̀ pé kó tó lè rí imú gan yóò ṣe òmìnira yóò dáwọn dọ́gbọ́n ni ó wò òun náà ṣe torí ẹlẹ́gbà àwọn àgbàtí islam náà ọkọ̀ wọlé Yorùbá bó ṣe lè lára alárúbáwá pé kó mọ́ mọ́tí náà ló lè lára Yorùbá náà kó mọ́ mọ́tí wọ́n ti wá rí pé mùsùlùmí ní lè lórí ká má mọ́tí Yorùbá wá ń sọ ní òwe bó tẹ̀ pé rán ní ń pa yóò ní

tó kẹ́lọ bí àsálàrà gini bọ́lọ̀ bá tẹ́lẹ̀ zina ní haram tó ṣe fún lárúbáwá bẹ́ẹ̀ tó ṣe fẹ́ tẹ́lẹ̀ lárúbáwá tó bá jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ bó ṣe lé lọ́dọ̀ àwọn tẹ́lẹ̀ Yorùbá tó jẹ́ Yorùbá bẹ́ẹ̀ ló ṣe lára lárúbáwá àwọn kanáà yọ́ lùsìn lẹ́lẹ́ fún wọn ẹ̀sìn ní nítọ́lọ́wọ́ bá fẹ́ ká ṣe ní kìí dọ́rọ̀ bí a sẹ́mọ̀ pé kọ́ọ̀ṣọ̀ ní wọn ni wọ́n ń ṣe kọ́ọ̀ṣọ̀ wọn bá àwọn náà láwọn kọ́ọ̀ṣọ̀ tó gbé ìlú ọlọ́wọ́ bá gbà kú lọ́wọ́ wọn tọ́ bàbá ti rí bẹ́ẹ̀ ṣe wá ní tàbá ti wá fẹ́ wò ẹ̀sìn ọlọ́run ọba yìí kẹ́yìn wá pín sí méjì gbogbo tọ́lọ̀ padà ká ṣe ní ìsìlá broadly nǹkan méjì ló kú sí ibi láti sọ̀rọ̀ sáré àkọ́kọ́ àwọn nǹkan tá ṣe ní ìsìlá àwọn kan pé ìbàdàtù àwọn nǹkan tó ọlọ́run ọba là ń bí ìran bí àwẹ̀ pípẹ̀ ìran ṣíṣe hajj ṣíṣe tọ̀wáfù ṣíṣe rògbò gbogbo àwọn ìjọsìn dáhùn yìí ẹ̀ pàtì kan sẹ́ni ìjọba ti jẹ́jọ́ èèyàn rúùlù rẹ̀ nú ẹ̀sìn ó ní pé ẹ ò gbọ́dọ̀ ṣe nǹkan kan bẹ̀ rárá dìgbà sẹ́ẹ̀dì clear instruction gbogbo tó jẹ́jọ́ sùn

látòkè délẹ̀ instructions ẹ̀ ọlọ́run bá ló sọ àti gbọ́dọ̀ ṣe kankan ìgbà táàbì ìrìn sọ́lọ́run bá sọ náà àgbọ́dọ̀ ṣe kankan ní ti bá bá sí gbọ́dọ̀ ẹ̀rọ ọ̀bọ̀ ní ìfẹ́ ìrànlẹ́ tí ó sùn kan náà láti ń gbà ẹwọ òun fẹ́ mú ní ọdún yìí o ṣe báwẹ̀ náà lọ́n fẹ́ ẹ jẹ́ ká shift àwẹ̀ yìí ti di bí oṣù mẹ́ta sí ti tó ń dùn ó ti máa ọ̀rọ̀ ká gba oṣù míì láti lè fẹ́ ìgbọ́dọ̀ sí oṣù tọ́lọ́ ń pè wọn náà ní oṣù ìdápẹ́ ní jọ̀sìn níbi tó bá jẹ́ jọ̀sìn rúùlù ni pé don't do until you are told to do má ṣe kankan níjọ́ tó bá ń sọ pé kó o ṣe ìgbà tó kò sí mẹ́rin tọ́ ìyẹn ní jọ̀sìn rúùlù tẹ̀lé ìkejì wá ní mọ̀hàmàlátùn àbí àdáàtùn àwọn àládà wa ábìtì wa kọ́jọ́ wa tàbí kọ́tọ́ọ̀tù wa kí lápò ní ádà ádà làwọn nǹkan tẹ́dà ń ṣe tó ṣe pé kò ní ìdí kó kó wá kó tó sọ fún kó tó mọ bẹ́ẹ̀ ṣe nísìnyí kọ́lọ̀ tó rà wọ́n mú tó dé wọ́n ta tajà kárábì gbogbo ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn kò nídìí òjíṣẹ́ ẹ̀dá máa ń mọ bí òṣìṣẹ́ fúnra òun là ní àdáàtù olóòwò pé àládà àládà àládà àládà wa àládà tí nù culture wà nù tradition wà nù custom wà nù òun là ń pè ní àdáàtù ìtàkùn ní àdáàtù rúùlù tiẹ̀ nílé rúùlù ti bẹ́ẹ̀ gbàgbé wípé don't do

ìmọ̀wẹ́ gbọ́ mi yé rúùlù nǹkan tó bá ti bá síbi àládà bá ṣe jẹ bá ṣe mú bá ṣe súnmọ́bìnrin bá ṣe wọ́sọ bá ṣe tajà rúùlù tẹ̀lé continue doing until I told you when you are told not to do ìtumọ̀ ẹ̀ ní pé tí wọ́n bá wá jẹ́ Yorùbá táwa rí Haúsá àwa rí wọ̀ pé lẹ́ Yorùbá ìwọ́wọ́ àkàrà òun àkàrà ìní bọ́ wípé ah, ah, ta ló ní kó òun àkàrà lóòrùn ẹ́ sáà lè wà àkàrà àdá sáà àkàrà bọ́ sí ibi ìjọsìn ní àbúbọ́ sí ibi àládà àládà òkè kí ni rúùlù ẹ̀ rúùlù ẹ̀ pé máa wà àkàrà rẹ̀ lọ dìgbà sáàbì lè rí nù Kùránì àbí súnà pé máa wọ̀rú nǹkan báyìí ọlọ́run kọ́ nílẹ̀ mọ́ sọ fọ́ pé kẹwàá wà àkàrà kẹwàá wà àkàrà bí wọ́n ti ń wà nkárá lárúbáwọ̀ ìwà nkárá so ibẹ̀ yẹn kọ́tọ̀ ni wọ́n bẹ̀ pé ó ń kálukú bẹ̀ ká ń ṣe nǹkan tí ń ṣe lọ kó tó bá wò jíṣẹ́ dé bó jíṣẹ́ bá wá dé ò níjọ́ bó jíṣẹ́ bá sọ pé ẹyọ̀ yìí fú ọ̀ nìkan lò tó lè ṣe tí ọba ti sọ kó kálukú máa ṣe tẹ̀lé lọ bí ọba bá ẹgbẹ́ àbí tí ajá lòun bá ń dé tí lárúbáwọ̀ èdè dábé tí ajá ìfà tó lárúbáwọ̀ dábé tí ajá bá ní ìjà lárúbáwọ̀ no ìsìlámù gbàlúyà ìsìlámù gbàbé tí ajá because kò sí kẹ́kàn tó ta fún abé tí ajá rúlù jẹun ẹjọ́ hmm? ah, ọlọ́pàá ti wá o àwọn ọmọ ìjà màlà kí lọ ní ọ́ sẹ́sàmù ìjà màlà á kórí pé àtẹ́bí ìjà màlà ń wọ̀ o àtẹ́bí ìjà màlà kọ́ àmàlà ò bọ́ All under tradition ló wà jíjẹ amúhárítọ̀ sí nǹkan kan takorun kájá màlá ní tí ó bá bí sí máa jàmọ̀ láàrín káwá ní à ìsúnmọ́ lẹ́sùn ànẹ́bì ìdàbí wọn máa jẹ bọ́ oúnjẹ tí wọ́n nù sọ́rọ́ mọ́lá jẹ náà oúnjẹ jẹ ẹnu kò sí kankan tó tapò lámàrí ẹ̀dàkùn tààlẹ̀wà gbádá ànẹ́bì òwà gbádá ànẹ́bì òwà lábọ́lónìí a sọ wípé tọ kí ni tó sọ pé ká má wọ agbádá rúlù jẹ̀mù àfẹ́jẹ́kùn bàbá lọ́dọ̀ ti wá o bàbá ti pẹran bàbá ṣe súnná bàbá ìkìlàkà àwọn àna làápọ̀ fún ní ò a béèrè pé gbúrẹ̀ kí ni tó wà ní Islam tó tàkó lábẹ́rẹ̀ tàkó sí mọ̀ fún pàtàkì tẹ̀tìrí bí tí kọ́jọ́ ti mọ̀ yàtọ̀ báwọn àwọn tó ń kálukú wọ́n bá ti ń ṣe níbi location àti locality àbáwà tó ṣe wípé kò sí ìkankan nù Kùránì tí ó sì ìkankan nù Súnnà Nábì tó ibẹ̀ yẹn ni ọ̀tọ̀ ti máa wá ó sì fẹ́ òfin náà wọ àdá ṣùgbọ́n nígbà tó fi ọba ti tako àbíọ́lẹ̀ bọ́fí bá ti tako ó tó lẹ́sẹ̀ padà tọ́ kí wọ́n bú ilẹ̀ ìdàmú ní ìsìnkà ìjọba ìsọ̀rọ̀ àmọ́lá azọ̀rọ̀ ọgbẹ̀kiri azọ̀rọ̀ ewédú kẹ́nìkan wá nígbà àwọn òdápọ̀ ewédú ní kùránì òní ìdàdídàpọ̀ ẹ̀ ọgbọ́n èyí náà ìdàpọ̀ náà kọ́ òlọ́lájẹ̀ yìí òdápọ̀ náà ó jẹ gbogbo ẹ̀ nílẹ̀ Haúsá ẹ̀ẹ́kì ń bí wá nígbà ẹ̀ nílẹ̀ Yorùbá tá bá pa súná tá bá pẹran níjọ́ tá bá bímọ ẹran yẹn kílà mọ́ lóṣù ẹ́ kílà mọ́ lóṣù lọ́rọ̀ sáfí ẹ́ àtàlẹ́gun á jẹ́ àbí àti àwọn èèyàn bí àbọ̀yàn tẹ́lẹ̀ bá bàtà ìjọba tí ìjọba ní ìsọ̀sọ́lá tánàbí ní ká pa ẹran fọ́mọ lẹ́yìn ìgbà tá a rí pé ká pa ẹran fọ́mọ tán kò sí nǹkan ní ìtọ́wà tó kù ní pé gbogbo tó bá fẹ́ràn sí tó tọ́ ti ṣe bó bá wù ọ́ o dín gbogbo ẹ̀ kó o kó sínú ilé kó máa dáa jẹ́ bó bá dé kọ́sọ̀ sí inú ọmọ ìjẹ̀rẹ̀ náà yìí bó

níjọ́ yóò sàgbẹ́gbẹ́ yóò sàgbọ́n ọ̀rọ̀ àmọ́lá wọ́n bá ti fi mọ́lẹ̀ àwọ́sá ìgbẹ́lẹ̀ àwọ́sá ọdún méjì gbogbo rẹ̀ láàárọ̀ lásùbá ìtawọ́sọ́ òjè fún igbó òun bímọ ní pé yóò sọ fún mamu pẹ̀lú ànáǹsì rẹ̀ ánsà àmúkà àdúwà àbímọ yóò wà fún ìsúùtì àti tàbídò ẹnu tẹ́ ìjẹ̀mọ́ lẹ́nu má sọ pé ìjọ wa ni ìkómọ yóò fẹ́ràn ò àmọ́ pẹ̀lú ìgbìyànjú ẹwà ní kí ní òfẹ́ràn sí ṣẹlẹ́ra wọn pàtàkì ìtàn ìyá ọlọ́mọ nìkan ní èdè ó ní ìyá ọlọ́mọ ló dẹ́ ìjẹ̀lẹ̀ ìjẹ́jára ẹ̀ kó fi kó tẹ́ ìyẹn kó fi rí ta bá béèrè pé ọ́ṣọ̀ọ̀ṣẹ̀ ní ìta béèrè pé tó tọ́já ẹ̀kẹ́kọ́ tapò pọ́pàá ti múyàn máa sí lọ́bá bí ọba dé tó ní àwọ̀ èmi bẹ́ o káwàá jẹ́ kábà ń ramọ́lá sí wọ́n ó gbọ́lẹ̀ yọ́nà kò sí mí wọ́n náà bó tún dé bómi tó nìbó tó bá ti pátá wẹ́ lápàá lè tún fáwọn kan bá jẹ́ rẹ̀ ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ kọ́jọ yàtọ̀ ní àwọn ìlú kan mo ti pìtẹ̀ láàbìlẹ̀ kẹjẹ tó sọ ní Ìlọrin lèmi tí wá Fúlàní Ìlọrin pè yóò bá bẹ́ẹ̀ lọrin o lópin bẹ́ẹ̀ lọrin lábà Kànúrì bẹ́ẹ̀ lọrin Haúsá bẹ́ẹ̀ lọrin wọ́n pọ̀ sánjọ kójọ ni wọ́n jọ ní lọrin àwọn tábà wà Haúsá Ìlọrin mọ́rùn-ún pé báyà Yorùbá àti Fúlàní fúlàní ń bẹ kanúrì ń bẹ ilé ìbí ti fúlàní nǹkan ilé mi ṣe ka dábà tẹ́lá rẹ̀ lórí rẹ̀ máa wùlá àfáàgbà tẹ́gbọ̀n yóò bá lọrin láwọn ìlọrin làwọn àmọ́ yóò bá lọrin làwọn ilé wọn nílọrin ìyá ọ̀yọ́ hmm? àwọn sàlájì sàlájì sàlájì ẹgbọ̀n àbá sàlájì ẹgbọ̀n ló ìlọ́rin àwọn ọmọ pé ní wọ́n lẹ́bí bọ́ ìdá ọ̀fọ́dá ìdá pápánù àmọ́lọ̀rin kan náà nílọrin ẹgbọ́ ọba sóró kàmìkẹ́ ẹ̀ tó jẹ́ mọ̀kọ́dánù lọ́mọ́lọ̀rin ìbáyìí ṣe tùlẹ̀ mọ́ ọba sóró kànú rí làwọn ẹ̀rí làwọn ará ìdúkùn ìlọrin làwọn hmm? Buhari ọmọ Musa àdíkọ̀ bí dìgan yóò bá lọ ìrò so bíbó wọ́n ti wà mùsùlùmí wà gbogbo wọn tọ́ nílọrin báyìí táwà bá fẹ́ ṣe ìyàwó lọrin kẹmàwó ẹgbò sí yàtọ̀ síbò rẹ̀ wọ́n fẹ́ fẹ́ ọmọ kan lẹ́ẹ̀kan the first thing fún ọkọ̀ ṣe pé lẹ́yìn ìgbà bóyá ní tó fẹ́ fẹ́ bá ti rí àtá wọ́n wà kọ lẹ́tà wọ́n kọ lẹ́tà sí fámílì ìyàwó rápọ̀ ọmọ yín báyìí báyìí báyìí ó wù akáfẹ́ wàgbà àwọn àgbàlagbà ó wà ní sọ́ọ̀tì lẹ́tà àwọn àti sọ́ọ̀tì lẹ́tà wọ́n wà ní ìbáyìí wọn wọ́n ní ìbáyìí tọ́tọ́ wọn bá wọ̀ tán wọ́n ẹ̀sẹ̀ wá ó bì wá ó bì ẹgbọ́n tọ́wọ́ bá wọ̀ tán wọ́n kó bì wá pẹ́tọ̀ wọ́n ti kó bì wá wọ́n bá kó ó ní nọ́mbà tó fi lè jẹ́ kò sí ìlànà tó jẹ́ owó jẹ́ lọ́nà ṣùgbọ́n ó ti mú láìsí kàkà pé ah, wọ́n ní àwọn ti kófì lágbájá wà sábà wá kófì wá tán wọ́n aláwọ̀ wá fẹ́ ṣe yìí tàbí tẹ́gbẹ́ wá ṣe yìí náà wọ́n wà ní àwọn ti wá dọ́jọ́ sí ìyàwó ọjọ́ tó àwọn wá ń ṣe ìyàwó wá lálàmí sí wọ́n pẹ́ aláìsí mélòó torí mba nígbà náà sọmọ fẹ́ jẹ́ ìyàwó nígbà tí ó tọwọ́ sí wà sí sí ilé àtàlàmí wọ́n ti bẹ̀rẹ̀ ìyàwó wọ́n ti wọ́n ti ah, friday ni wọ́n wà sí ìyàwó wọ́n wà sí ìyàwó gbọ́ngàn bí wọ́n ti wọ́n ti kankan wọ́n ti kankan wọ́n ti gbogbo bá ti ibo ló wà nù kùránì àti súnà wípé bá ti fẹ́ fẹ́ yẹn ẹ̀tọ́kùn lóbi ẹwọ́ gẹ́gàn áàlì kọkàn oríṣìí wà kí ni tó wà ní Kùránì tó tapò ẹwọ́ pété ìkankan bẹ́ẹ̀nù Kùránì tó lọ́pàá ẹmọ́ ìṣerú eléyìí amíkòsù ṣe ìkankan bẹ́ẹ̀nù àdíta nẹ́bí torí ẹmọ́ ìṣerú eléyìí rúlù ọ̀rọ̀ àdátù ní wípé ẹ máa ṣe lọ dìgbà tí ẹ́bì rí kankan tọ́lọ́wọ̀n bá sọ pé ẹgbẹ́ wọ́n fún ilẹ̀ ìdáǹkù ní ọlọ́pùsọ mo ti kí ìyó ṣùgbọ́n tẹ́ tẹ́bá ní kí ẹ pàwọ́ ìyẹ́lẹ̀ pẹ̀lú kọ́dù wọ̀n iná ọ̀nà ọ̀kọ́tọ̀ bàtà iná ọ̀tà nígbà tí mo wà kánù prógámù kan bẹ tí wọ́n ń ṣe ní freedom radio freedom radio private radio hausa radio wọ́n wá ní prógámù tó wọ́n pè ní wọ́n pè ní aládàáyá dìde bábá ọlọ́run ọba ẹyọ ọ̀kan ṣoṣo ni àmọ́ ìlú yàtọ̀ ọ̀tọ̀ ọlọ́run ọba ló dágbogbo gbogbo wa ṣùgbọ́n àṣàdì pé àtọ̀ sí kí náà máa ń ṣe lórí program ṣe wọ́n pè àwọn èèyàn pé pé àwọn ọjọ́ mọ̀kánú bọ̀ travel China Uganda Uganda kí ni wọ́n ti ń bẹ̀ tó orí kó jọ ní kí ni wọ́n ti ń bẹ̀ tó orí kó wọ́n nígbà tó ń dé Uganda pé inú nǹkan tó yà wọn lẹ́nu pátápátá lè pé tẹ́ bá dé ní Uganda wọ́n tí mọ́ bá kírun fún yín tán ìmọ́mọ́ wa bá ogun ẹ̀yàn ọkùnrin lọ́wọ́ ẹwọ́ sọ́dá wà rẹ̀ sọ́dá rẹ̀ ìmọ́mọ́ wa lọ sọ́dá àwọn obìnrin yóò wá di mọ́ ọlẹ́yọ̀ kọ̀ọ̀kan. ẹ̀sẹ̀ lọ́wọ́ lọ́dì mọ̀ ọkùnrin lọ yóò wà lọ fún ọ̀bìnrin láti mọ̀ ẹgbẹ́ ọlọ́run gbà ọlọ́run gbà so ká ní ẹ̀fí ẹ̀rọ àwọn ìdíjú wọn lánàá àtàtí wọn lọ àwọn ìsìlámù káàkiri àtàmà ń wà ìsìlámù sílẹ̀ àtàmà ń wà ìsìlámù káàkiri Mm-hmm ìgbà mí ń bẹ ìsìláàmù àpúrùfù kankan nítorí báwọn èèyàn yóò sì máa yóò lè fún wọn láti ṣe torí àṣà wọn bóò láti bá lò ẹ̀jẹ̀ ìfúnlẹ̀ dàbí ṣe ní ìkankan bá ti wà ní ẹ̀sìn ìsìláàmù tó fún gbogbo nǹkan ló dá sí tó bá ṣe pé nǹkan ẹ̀yẹ kìí ṣe túláàsì àmọ́nà ọba ọ̀pá rẹ̀ sí ló wà èèyàn lè sọ pé ha ẹjọ́ èmi ò lè ṣe torí pé ha ah!

ẹmọ́ bẹ̀ sí sáyé ọlọ́ọ̀ká wọn nígbà tó wá kan gba wọn dáàlé fẹ́ tán ọlọ́wọ́n ilé ìgbà wọn tó ń ka ìwé wọ́n ò sí ilé àdákùn mọ́ wọn lọ́wọ́ dáàlé àtúwà lẹ́yìn àwọn eléyìí kò sọ fún ìfẹ́ gbẹ̀dẹ̀ bá fẹ́ wọn ẹ̀ka ìgbọ̀lọ́ lára àwọn tọ́lọ̀wọ̀n wá mẹ́ṣàn fáà lè fẹ́ òní kọ́dún wọ́n fẹ́ lè mú

ìmìlájá àbúrò fún lẹ́gbọ̀n fún ìmìlá ọkùnrin ọmọ ọkùnrin nílé fọ́mù obìnrin ìtà nígbẹ́ sí ìṣòro lámà àbúrò àwọn ìdáàbò sọ́gbé sí láàájì so ìwọ́n ah! ah! lè wọ́n pé àà nílẹ̀ ah, tó kọ́lọ̀ ọ̀bọ̀ sọ pé túláàsì ní kó fẹ́ cousin ṣẹ́bọ́lé àmọ́ni tó ti tẹ́lọ̀ ní kó wá ní ẹ gbọ́dọ̀ ṣe ọgbọ́ ó gbọ́dọ̀ ṣe ẹ́ ó gbọ́dọ̀ fún ó gbọ́dọ̀ tó gbọ́ òfin ọlọ́run ọba ó gbọ́dọ̀ fún ó gbọ́dọ̀ fún ìwọ lè má ṣe tó gbẹ́gẹ̀ẹ́sì túláàsì ó fi bá àtúnbá ti yóò dà kárú yẹ irú bí wọ́n tẹ̀rọ pé yóò dà nǹkan lọ́dọ̀ jẹ́ òní dà nǹkan lọ́dọ̀ ẹni irú àwọn àdéhùn bí wọ́n bá sọ pé nàìjíríà ni wọ́n wá pé ah! lárúbáwá ní ṣe yùn fúlàní lè ní àwọn ọmọ ṣe ẹgbọ́ àwọn ọmọ ṣe ọ́dà nàìjíríà láàrín ti ṣe annabi sallallahu alaihi wasallam baba annabi abdullah bàbá bàbá rẹ̀ ní àbìmọ̀tọ́lì àbí àbúlá bàbá ànábì wá ní sísá tí ń jẹ́ ùmẹ́ìmà ùmẹ́ìmà bí i àbìmọ̀tọ́lì bàbá ànábì jẹ́ àbúlá bọ́lá àbìmọ̀tọ́lì wọ́n tàbí ònà rí bàbá ànábì wá bí ànábì ó bí Muhammad ùmẹ́ìmà tó wáyé níta ànábì wá bí Zainab bí tùjáṣì Zainab bí tùjáṣì wáyé wà nìyí cousins wọn pọ̀ ó lè dé kó dé kọ́tù ọ̀dọ̀ pé ah sẹ́rí àtòṣì ni nígbà tí èṣe túláàsì lóòótọ́ àwọn nǹkan téèyàn ò bá yúùsì mọ́ tí kì bá ṣe túláàsì ìmọ̀ ń lè fún yàn láti ṣe irú kékèyàn má ṣe yẹn èèyàn tí ìtàkù fi ọlọ́ ibi tẹ́yọ̀ ti takò ní kó sọ́dọ̀ fi pé ẹ gbọ́dọ̀ tẹ́ kí ní wí ẹ̀sìn wọlé nígbà tẹ́ pàṣẹ lẹ́yìn ìwọ lè má ṣe tó lóòrùn yúùsì mọ́ anábì náà sí nǹkan tó súnmọ́ Anabi anábì níjòkó ẹ̀ wọ́n sáfà anábì ní tí ẹ̀yìn yòówó pè ní agilintí agilintí agilintí ẹran ni bí lizard ni òyìnbó wọ́n tún lóyìnbó ní sand lizard lárọ́ pè ní dọ́bù ẹni tó wáfẹ̀ kan dẹdẹ rẹ̀ tó pàápàá náà bí ó fẹ́ bí lè ara rẹ̀ wọ́n sáàfẹ̀ bá nẹ́bí ah, àwọn ìwà rúra ìrìnlẹ̀ súnmílé lò ẹni tó wá sáàfẹ̀ nẹ́bí wọ́n ti anẹ́bí àhàrọ́ mọ̀ lùhúmá sí ọmọ bàtàkà tí ó tọ́ jẹ anẹ́bí ìnáhù lẹ́sẹ̀ bí àhàrọ́ ni kì í ṣe àhàrọ́ àmọ́ wọ̀lákínàhù lẹ́sẹ̀ bí àbẹ̀kọ́ òṣèlú àkátà mọ́ jẹ fa àjídú ní kò áàpùhù ọkàn mi wá kọ́ ọmọ kọ́mọ̀ nǹkan tí ò bá ti kọ́mọ̀ lọ́dọ̀ ọ̀yàn lóòótọ́ ọkàn yẹn máa ń ṣe bákan sí àmọ́ tí è bá ti ṣe túláàsì kìí ṣe túláàsì kéèyàn ṣe ọkùnrin wà kára ẹwọ́n ọkùnrin wà kára lọ àwọn tó máa wà lọ ni làwọn tó bá ti rí pé bóyá wọ́n láwọn lẹ́gbẹ́ mẹkáníìkì wọ́n lẹ́gbẹ́ kàkàtà láwọn kó kan ìwọ́n wọn jẹ́ ọmọ ni so ní ìsìnká ìtorí pé èmi náà fẹ̀ kan dàgbà sí pé

mo bá wọlé ìdólè haúsá wọ́n yìí ní ti yẹ tó bá bá lè wọlé ìdólè haúsá lè wọlé ìdólè lè wọlé ìdólè so wọ́n pẹ́ ìdí náà yìí ti máa báyẹn lórí bákan lára lórí bákan tọ́ bẹ́ẹ̀ náà wá ní ìlú kọ̀ọ̀kan náà láwọn kìí in fact àtúnmọ́ bí sáwàdà láàrin ara wa lóòótọ́ ẹ̀sìn òtàkó tó gbẹ́sẹ̀ òtàkó náà làmọ́ bí ṣe ń bà mí irú ẹmọ́bìnú brọ́dà mi irú fìlà sẹ́dẹ̀ yìí fìlà tìrẹsẹ́gbẹ̀ yìí ọ̀kọ́mọ̀ ọmọ nílọrin nílọrin káàdé fìlà báyìí káàdé rù fìlà pakistan báyìí káàdé rù àbùkù báyìí àwọn bí ṣe ti northern land ẹ́ tọ́ àmọ́ àwọn tó jẹ́ young boys ní fi ń délé ìjọ bá tẹ́lì fi ń ni ní pé wọ́n fi ń ṣò wípé ìsìláàmù òtàkù pé ẹ̀yà aláàrọ̀ ilẹ̀ má pé dìdí nìkan ni bọ̀kẹ́ tó lè rí àgbàlagbà kọ́dàkẹ́ tó lè rí àfá bàbá máa ṣe aláàrọ̀ ah. kọ́dà fi ń sakọ́lá ayara wa bàbá bẹ́ sẹ́ fámìlì wa bá lẹ́ni sí àwọn bájú fúlàní làwà ó wá ti pẹ́ tó fẹ́ ọmọ wa òun ó bá fẹ́ wálé wá púpọ̀ lọ́dún ìrùfìlà yóò pé ìrùfìlà yóò bọ̀ lọ́dún pé ti fọ́ ọlọ́mọ tá sí yòókù wọn lọ sí gbogbo yorùbá rẹ̀ sí ẹ́ ti fúlàní ọmọ sí nílò wọ́n fi sáwàdà náà accommodate yòókù ṣe jẹ níbi tọ́lọ̀ bá ti tako àwọn ó ṣe jẹ níbi tọ́lọ̀ bá ti tako yíbo ó ṣe jẹ níbi tọ́lọ̀ bá ti tako àmọ́ tọ́lọ̀ bá ti lè tako ń kọ́ gbogbo kan ló bá ìsìláàmù fà láhùn ó aláhùn àtàbáyì àmọ́sẹ̀ rí bí nǹkan yẹn dápò níwọ̀n àmàdá tàbí àdáàtù ọlọ́run ní halal ní haram bẹ̀ èyí tí bá ti sọ fún nípa ìkankan tako ẹ sí èyí tí bá ti tako ẹ so ibi tó wọ́n jẹ́ epo kankan ẹni wúrẹ́ kan wá ẹsẹ̀ kankan bí bá ti ń kó wá gbágbára àwọn bá kó wá bá ká kò sí tó ta kó wù kìí sọ̀rọ̀ pé ah, láyé su aléwọ̀n fún ọ̀rọ̀ ní omi ìgbò sọ̀rọ̀ yá ànẹ́bí èyí ò ní ìdí ayé ànẹ́bí ìtọ́ ní ìdí pé kí ló ta kó ìrẹsì ẹ̀yìn náà sáà bá ẹ̀rọ jẹ̀sù àbí ó hàn ti ń yàtọ̀ mẹ́ òun mẹ́ta bá bẹ̀rẹ̀ fún kọ́ọ̀ wà fáàmù ilẹ̀ ìwọ́n lọ́pọ̀ máa bẹ̀rẹ̀ bá ah, ní ìsìnkẹ́ wá fún mi yìí wá ga ju ẹlẹ́gùn ẹ bá ń sọ ju yìí mẹ́wàá àbọ̀bọ̀dá ah, ẹ̀sìn ọ̀sán fún kámùsù wá ẹ̀sìn ọ̀sán fún kámùsù wá lóhùn bó bá sì dé wọ́n tó bẹ́ẹ̀ àwọn ẹ̀tọ́ àwọn ẹgbẹ́ àwọn òfòrò tẹ́gbẹ́ lóòpù bàbá lé 10,000 àwọn olóbi lé 50,000 àwọn obìnrin gíríkà lé gíríkà pé ah kò tóbi ilé ọ̀sán lẹ́bi kò takò kankan o bó bá lágbára ẹ̀ ló sọ fún ọgbẹ́ dákò dúró náà olóbi ilé yìí ẹ bá ń ṣe two thousand ìsìláàmù fàyè ilẹ̀ ibi àwọn ilé so another point òun ni pé ṣé nǹkan bá jẹ́ nǹkan jíjẹ ọ̀múmu èèyàn náà ìkọjá àlà nínú ẹ̀sìn ní in the name of àṣà kó o pé nǹkan tó náà bò pé ní haram ní haram kéèyàn sọ nísìnyí pé á nira wà ó kò sí ọmọ adélékè kankan ẹgbẹ́gbẹ́ tó gbọdọ̀ jẹ́ lá tó bá ṣe pé lóòótọ́ ní fámílì ìdí tó gbẹ́ ìdíje lá tó gbàgbé ìjẹ́lá ní no problem ó lè àwọn kí n bí ọkùnrin à òsá lé wá ní àìjẹ́lá haramu ni ó fi ṣe ọlọ́run ọba ló ní dè lórí pé ìkà yìí tọ́ ìkà yóò tọ́ ẹni kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe èèyàn gbọ́dọ̀ ṣe àlùjànnú gbọ́dọ̀ ṣe òsà gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan tọ́ nǹkan ò tọ́ ọba ló ní ẹgbọ́n ọba sọ kẹsùn fáwọn náà fúnra wọn nínú àwọn òsàwọn tó wọ́n ń ṣe wàkọ́ọ̀lù àwọn olùṣẹ́gbọ́ lásìkò ànẹ́bí wọ́n ní ààrì àdáàmù àwọn dábàá lè kan ewúrẹ́ kan àgùntàn kan tó ókó Hebrew is is banned embargo wà lórí ẹ̀ àwọn ọmọ ní tàbú ni láyẹ̀ tààmù ha ńlá mẹ́rinà ṣáàlù ìsìlámi ẹni kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ jẹ́ àfàwọn tàbátọ́ mọ́ nílé àwọn olùdọ́lọ́ wọn gbọ́dọ̀ àtà ẹgbẹ́ ẹgbọ́n ọ̀dẹ́rẹ́ ah ìmọ̀lú bá ti lé tí kọba tí wò kan ẹgbọ́n ọ̀dẹ́ tí kí wọ́n ti gírí ẹ̀kan ẹgbọ́n ọ̀dẹ́ tí kí wọ́n ti gírí ẹ̀kan ẹgbọ́n ọ̀dẹ́ wà náà mú wọ́n tún láwọn dábà lé kan tàkúmí màlúù ewúrẹ́ ó rìn mọ́tò húrù ha wọ́n láwọn àfúnmílé àgbọ́dọ̀ gùn wọ́n èwọ̀ ní kẹ́gùn wọ́n àgbà wọn àfúnmílé ọkùnrin wọ́n wá tẹ̀lé tààbù eléyìí ẹgbọ́dọ̀ gùn wọ́n wọ́n ni àrùn wọ́n láwọn dábà lẹ́nìí ìtìrán àlè ìtànfẹ́ parọ́mọ́lọ́ láì sí ìdìmọ̀ kánú yẹsẹ̀rò ọlọ́run bó sọ wọ́n lẹ́sàn pẹ̀lú ìkẹta ń parọ́ ọlọ́run bá dì bọ́ǹkì pé ẹ ní ráì kẹ sọ pé ìṣẹ́ tó ń dá tó ń ṣe ní o mẹ́já káfí àìlé òun mọ́ ìbí jẹ yọ́ra rẹ̀ kú ilé fàá wọ́n ní àgbọ́lọ̀ jẹ bí òrùsá kiri kan padà lóhun èyàn mú bí pátákó ó sà ó fọ́ ó fọ́ ọ̀tán wà fi ṣe odó igi tó là mọ́lẹ̀ tó kọ́ òun ló gbé lákòókò wọ́n ti dọ̀rọ̀

ọwá ní kò ní mú wọ́n ní kò ní mú bẹ̀rẹ̀ kí ní mú pápọ̀lọ́ ẹ̀yọ sínú ẹ̀ yóò mú ọgbọ́ yóò mú ìwọ́n gbé ewu bó bá mẹ́kọ́ mú bù tí ọba fẹ́ ìwọ́n láti wá dẹ́gbà sọ́wọ́ fún gbé fún ó ní kò yóò gbọ́ gbogbo tí ìlànà pọ̀ nípa so èèyàn kì í ṣe nítorí ṣe lábẹ́ká kí ní iye òkú tó bí òyùsùn máa àti tó pé kò gbọ́mọ̀ lọ́dọ̀ wa tó bá jẹ yóò àfẹ́kù àwọn èyí jẹ nítorí àti tá a bá ti jẹ máa ń kọ́ọ̀sì kan báyìí fún wa nítorí àmá ní nǹkan tó wọ́n pè ní hàlá ìbárí àgbọ̀dọ̀ jẹ́ tó gbé torí ìlú wa yìí sí yìí èkété àti kìíní kaka àti bàbá kan lọ́wọ́ jọ jà lábíjọ́ kí ní ìtura sí ọ̀rọ̀ àwọn jẹun pé mú pọ̀ mọ́ ìlú ìkẹ́kọ̀ọ́ bọ́ọ̀lù kékeré àtẹ́lẹ̀ ìjọ̀ọ̀nà bàbá tó jọ jà ti kú ẹni wọ́n láàrin bàbá náà lọ́wọ́ wọ́n ti gbogbo látó wà lórí ọmọ lórí ògbọ̀dọ̀ jẹ́ lá tó pé bàbá tó dá lórí ilé ìyá ló jẹ lóbi lọ sáàjì àwọn ìdúrà pẹ̀lẹ́ lù ó kò sí kan àtẹ́bọ̀ ṣe àwọn nǹkan míì tó jẹ́ àṣà tó pé kò sí tí ò bá tó kálukú náà yọ ọ́ kù ní Fúlàní ní kọ́ṣọ̀ọ̀tì kódà pásítọ̀ ọdún wáyé tó ń dínkà wọ́n ti mọ̀ demonstrated ní culture fúlàní dípẹ́dípẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ fẹ́ yàwó èèyàn méjì wá jáde wọ́n fẹ́ fọ́mọ obìnrin kan náà ọmọ obìnrin tó dì sáìta ní òfin nù wọn tẹ́lẹ̀ tó lè wọ́n wá mú ọ̀pá tó nípa ọ̀pá gidi àméjọ àbọ́ síta ọkọ̀ méjì wọ́n mọ̀ wá sáà ní ọ̀pá tí ó gbẹ́mì rẹ̀ kalẹ̀ báyìí yóò sáà ní ọ̀pá ilé ìfọ́fọ́ tó bá tàbí ìlú ọgbà tó dà méjì pé ẹni tó bá kọ́kọ́ pariwo tó ní ọ́pọ̀ tó pé èyí wà ní fóun yàwó èyí tó lè gbà mọ́ra ńlá fún yàwó pé tó pé òun ọba ilé ìrè tó jọmọ wa bí ó bá rí láyọ̀ náà yóò lè ta yóò lè pa yóò lè fọmọ wa wọ́n máa ń ṣe káwá ní ìwọ̀n látà fúlàní èmi lẹ́wọ̀n náà lọ́pàá àyà nígbẹ́yàwó mi ò àdìgbẹ́yàwó mi tó àwọn náà ti yọ kó ọlọ́wọ̀ kankan bẹ̀ wọ́n lẹ́ àwọn náà ni wọ́n kó mọ̀ kò sí ìkankan tí ò sírò àwọn àṣà tí ò dáa tó fẹ́ ìsìláàmù yọ kó wọ́n sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ọ̀dọ́ Yorùbá ọ̀dọ́ bẹ̀rẹ̀ ó wà lọ́dọ̀ ìlànà sọ́mọ́ máa sọ pé lọ́wọ́ pé tó máa sẹ́kùn ní sọ́gbẹ́ àti alálọ́ àtàwọn àtàlálọ́ ṣẹ́rí nǹkan tẹ́rí táwọn máa ń ṣe lọ́dọ̀ tiwa tẹ́rí báwọn ìyá wa náà máa ń ṣe mú wọ́n fi tàtù sọ́wọ́ tó kọ à ọmọ abégídé àdùkẹ́ ọmọ kíkà tó bí kọ́ wáyìí tí wọ́n kọ́ kí ọgbẹ́ àjọkẹ́ wọ́n kọ́ tí wọ́n fi black yóò ní black line wọ́n lápò ní wáṣù bí yóò bá sí ń ṣe ní fúlàní ń ṣe ní lárúbáwá gan ṣe tẹ́lẹ̀ iná ni wọ́n máa ń ṣe tó ń lè ló ìṣúra kọ̀ọ̀kan yìí

nírú ilẹ̀ níbẹ̀rẹ̀ wọ́n ti rí wọ́n ti ń jà ní ìjọ tẹ́lẹ̀ àwọn èyẹ́ sọ́ọ́sọ́ọ́sọ́wọ́ sọ́rọ̀ wọ́n ti sọ́rọ̀ ní in fact the last time sọ́jọ́ ni pé wọ́n kó àwọn sáàdá níjọ àwọn sáàdì ẹwà lọ kọ́tù pé kẹ́ntì kílẹ̀ pẹ́lú bọ́n tí wọ́n sáà bá ṣe pé crime ní ìgbésà wọn kí ni nǹkan náà ẹgbà máa sọ pé bẹ́ẹ̀ bá lọ sí ọ̀dọ̀ tv kó wọ́n fẹ́ ṣe ọlálejò bí ìyàwó rẹ̀ wọ́n ní wọ́n parọ́ wọn àwọn òṣìṣẹ́ báwọn òṣìṣẹ́ bọ́ bá bá àṣẹ ìpépà àṣà àwọn àkànù àwọ̀dà lọ́rẹ̀ ẹ̀sìn gbọ́dọ̀ lálẹ́ ìlú dátìkì so gbogbo aṣọ wa tá à ń wọ̀ bí kankan bá ti takò oúnjẹ ní ẹ̀jẹ̀ kí kankan bá ti takò ẹ máa jẹ ọ̀nà tẹ́ ẹ ṣe ń ṣe ìyàwó bí ìsìlámù bá takò kankan bẹ́ẹ̀ Pẹ̀lọ́dọ̀ ti bá ìdílẹ̀ mọ́ kó fúnra yí, pẹ̀lọ́dọ̀ ti bá ẹ̀rọ àgbé bọ́ọ̀sì fún wọn ni, ẹwà ọkùn, ìdára àwọn aṣọ kìrìkan kìrìkan, ẹwà gbé fúwa. Àmọ́jọ́ ti bá sọ pé iṣẹ́ ní bá no problem

míràn ló gbé pọ̀pẹ́ ìwò tó jílà rẹ̀ láti á ah, ah, kìrì ìdá tó bá bẹ́rí kọ́dà ẹ̀rù 100 ó lè gẹ̀rù ìwọ́ tó rí gbá ìjìrí tó rí níràn lọ́wọ́ tó pé sí láàpù ìgò àwọn alálẹ̀ rẹ̀ lọ́dún alálẹ̀ rẹ̀ lọ́dún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ọdún ìfá tó yìnbó lórí ó nífá tó yìnbó lọ ẹgbọ́ gbé ìfá tó yìnbó ìtumọ̀ pé ẹgbàtà ti kọ́ rẹ́kẹ̀ẹ́ta wọ́n ni ah, ẹmọ́jà fún fàṣẹ́yìn ìfádà tó yìnbó nítorí ẹ̀kọ́ wípé ìfá tó yìnbó ìfá tó yìnbó lọ àmọ́ ọ̀nà pé ah, òyìnbó ìtòbí o àfọ́fà náà kéré ìfá náà kéré ló bá dé pé ìfá tó yìnbó tó yìnbó wá ní alálẹ̀ lọ́wọ́ alálẹ̀ lọ́wọ́ alálẹ̀ kọ́ ẹgbà bẹ́ẹ̀kì láti débi ìgò náà ni yọ̀gò kó ń bẹ̀ polandias ọgbọ́ òsìnàgbẹ́gbẹ̀ ìgbìyàn jì yóò náà ṣe wá rí inú tó ẹka tó wá sọ náà ìgbà àwọn kankan wá ń bẹ náà nǹkan in the name of àṣà táwọn èèyàn wà pẹ́ sí ni ìyẹ́rọ rẹ̀ bá sọ ìsìláàmù ò sọ rárá àṣà làwọn èèyàn tẹ́lẹ̀ àbí wọ́n lọ lérí ibi tí sọ́ọ̀sì tí ò da wọ́n wá lẹ́ẹ̀mẹ́sì àwọn èèyàn wá ń ṣe bí ẹ̀sìn a good example ní irú tó bèèrè tọkọ̀ rẹ̀ bá kú ọ̀nà táwọn èèyàn fi máa ń so fún lẹ̀ Yorùbá ìsìláàmù kọ́ lórí kẹ́sí lẹ́rọ wọ́n ṣe bẹ́ lẹ́ Yorùbá wọ́n ṣe nílẹ̀ Igbo ti pé àfihàn bá ti ń so fún ẹ́ kò gbọ́dọ̀ rí sọ́nà ìsìláàmù anybody téèyàn bá kú fún ẹ bá kọ́ bá sọ yọ kúrò ìsìláàmù ní kó bèèrè tọkọ̀ rẹ̀ bá kú mọ́ ìsọ́nà one ìsáàkọ̀ sọ pé obìnrin lọ́pọ̀ rẹ̀ bá kú aṣọ black ló mọ̀rọ̀ mọ̀rọ̀ ọrọ̀ ìsáàkọ̀ sọ pé ìtọ́pìnrin lọ́pọ̀ rẹ̀ bá kú wọ́n rọ̀ sí wọ́n kò tó kù gbọ́dọ̀ wẹ́ o kò tó kù gbọ́dọ̀ wọ mìíràn o kò tó kù kó dẹ́rí o kò tó ìtọ́ wí lásán ò ní wípé tó bá jáde pọ́tà nation pé ìgbẹ̀yẹn ló ń sún pọ́tà tọ́kọ̀ yẹn bá kú tẹ́gbà mọ́ nípa àti ọjọ́ bá ti jẹ́ tẹ́lẹ̀ ó lè kọ̀ntínú jẹ́ olóògùn mọ́ jẹ́ jọ lẹ́tì ìtẹ́lẹ́pàṣẹ kọ́kọ́ lù ọ̀sọ́ ọ̀sọ́ pé ọ̀sọ́ tẹ́yẹ máa ń wọ́n tẹ́lẹ́ máa bẹ́ jáde tó ń ta àṣà ìjọba fáì báyìí kò sọ pé kò lè wọ ọkọ́ máa sọ tí ń wọ̀ tẹ́lẹ̀ o kò ní wọ̀ kò ní wọ àpọ̀ rẹ̀ eh, tàbí àpótì ó lè jáde ó lè wọlé ó lè báwọn ẹ̀sọ̀rọ̀ ó lè kò lè sì ní pé kò lè gba proposal ẹnìkan ò lè fẹ́ nígbà tó wà tí ó fi pa ní òkú ó tán àwọn bí àwọn ah, ní ìṣòkó lọ́wọ́ ẹbá ní ẹwà ẹlòmí yóò wọ́n tẹ́sí bá àwọn ọmọ ọdún wọ́n lè ní ìṣòkó pẹ̀lú látẹ́sí àwọn kò tí wọ́n sọ ní ẹ̀wọ́n ní kó má kó jẹun dáadáa lẹ́yìn bàbá bá ti gbogbo ìgbàgbà pílọ̀ òtì dáwọ̀gbọ̀ ẹ̀dá kó jẹun kó mú kó jẹ ẹja kó jẹ tó ní àrùn wọ́n lẹ́ tí bá ń dárò òwò rọ̀ jẹ bó ti bá kàn ó jẹun bẹ́ta bá wù ọjọ́ jẹ ọba tẹ́nu mí tó ní ọba lọ́nu rọ̀ ẹjọ́ kù ti kú ara tẹ́lifọ̀ ṣe mú náà ni wọ́n ní kó bọ́ọ̀lì ìmáàlì tí yóò tó ti fi ọdún oṣù mẹ́rin àti mẹ́wàá tó kó fi ń pa ilé kí ló tó kù èyí ọgbọ́dọ̀ máa ń sọ kó máa gbé kí wọ́n ní à ah, inú yóò rẹ̀mọ́dọ̀ wá ẹwà ìfẹ́fẹ́ bí ìbáṣokú bá yóò kàn wá yóò jáde ní àwọn so wá ilé tó sùn náà kọ́ tó tọ́jú fẹ́wà ló lé òsìlẹ̀ nǹkan sí ìgbẹ́tàwọn yẹn ń ṣe in the name of ẹ̀sìn tó ẹgbẹ́ ibi tẹ́ dirí gan àwọn

yá ayọ́ lẹ́bínà àmàrí olùgbóló ìsinmi káàfà ẹwọ̀n ẹ̀sẹ̀ ètò tàríjì wọ́n láti tẹ́lẹ̀ fún wa fi ṣẹ̀tọ́n ẹ má tẹ̀lé lánà èṣù alálà ní èṣù ní pé ká tó máa sọ pé yẹn àwọn alálà alẹ̀ kan ilé ìfìlàbí ẹlẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ ṣe mítìnì pẹ́fẹ́ kí ìlú ní ti dọ́lọ́pù kò sẹ́ni tó tọ́pẹ́ ìjọ gbogbo ya kéré ka progressive union ọjọ́ báyìí lára wá mítò abẹ́sọ̀rọ̀ ń pa àdúgbò ìfẹ́lọ́pù yóò tàkó bẹ́ẹ̀

Aa kò sí náà náà lóru sí dáadáa ó rẹ bàbá kan bàbá yìí ó débi pé kò lè dìde ẹ̀yìn lẹ́ ń fún lóúnjẹ bó bá yàgbẹ́ wọn kò gbẹ rẹ̀ wọ́n gbé yìí ó wí ìdílé pé dáńdẹ̀ yóò kú ni ẹ̀ ń ẹ̀ gbàgbébà èyí tó gbẹ́gbà tó wà láyé gẹ̀gbà àwọn gẹ̀lá ń pè kan fọ́ ọkọ̀rọ̀ ọ̀gbọ́n ìbò ló ti wá lágbára tó fún sọ ìbò ló ti wá lágbára kọ́mọ́gbà jẹ́ kí ilé ìlú wà gẹ̀lá ń rúkà jù so bẹ́ẹ̀ kọ́ so ìta àti wọn nínú wípé àwọn nǹkan tá à ń ṣe pé bá mọ abáàlé ṣe tẹ́lẹ̀ tó tó fẹ́sì ìdé ọlọ́run náà ní ìtura a máa ṣe lọ dìgbà táàbìrì kankan nínú kùránì àbí súnà ká eléyìí òtọ́ So wọ́n bá jọ the same room ló wà applicable sí gbogbo mùsùlùmí universally hmm? ó bá ẹgbẹ́ lọ́dọ̀ ti yí o dábá ti fẹ́ sí àwọn fọ́mà you wọ́n kà kójọ náà ni láwọn obìnrin wọ́n wọ́n wá sí kéńgbè láwọn obìnrin fún àwọn ò lè ta níláyọ̀ irọ́ irọ́ lọ́pọ̀ òun ìdìbò jíyàn kò ní ìdìbò jẹ́ fún ọdún pẹ́lú ìlú tí ilé tẹ́mọ̀ sọ ní pé ó fẹ́ bá ti kọ́ àwọn èèyàn náà mọ́jọ́ àwọn obìnrin láàrin ara wọn nínú tó ń ti nílọrin láàrin tó bá jẹ́ fúlàní wọ́n ń pè tó bá ti ṣe àwọn wọ́n pèrè kan ní eré ilé ọlọ́mọba ilé ọlọ́mọba tó bá fúlàní wọ́n jọba so tó wáyé pẹ́ntí máa ń ṣèyàwó tó wájẹ́ fúlàní àwọn táwọn jáwọn àgbàlagbà ní ìdílé fúlàní ó wà wá ó ní Yorùbá náà wọ́n kọ́ ọ̀hún àwọn àgbàlagbà àwọn kan wá jókòó àwọn tó jòkó wọ́n mú bí igi lọ́wọ́ báyìí wọ́n lè kékeré síwájú jẹ́jẹ́ báyìí wọ́n mọ̀ gbà àwọn àgbàlagbà náà máa jó wọ́n lọ wọ́n fọ́n rán ẹ́ ó ti láwọn oko orin tó máa kan wọ́n lè ní owó ọ̀pá jáde ló jáde ìbàbà wa ló pọ̀ sọ̀wọ́ àwọn tí wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ no problem kò ní ìgbójẹ́ lágbára àmọ́ tó dé pé ẹ kọ́tọ̀ ju wa ní pé náà fẹ́ sí ìyàwó wọ́n wàá tó àwọn obìnrin ọlọ́mọge wọ́n máa yí ìdíjú wa wáyé kọ́tọ̀ yẹn lẹ̀ àwọn lágbáwá náà ń tra àti ṣerú ẹ̀ tábàbẹ́ ṣe tọ̀wá fún ilé ọlọ́run ọba wọn ṣe tọ̀wá fún wọn hù ọmọ ọba fàbílẹ̀ nínú ẹgbọ́dọ̀ sí lágbáwá náà níbi iṣẹ́ máa bọ́ náà ṣe múra òmìnirọ́wọ́ òun náà ló pàtó tọ̀ báyìí lóbi lòsùn ìgbà ọ̀múra nígbà tó wà lọ sí kéèsì àwọn lágbàá lọ́wọ́ sọ̀kalẹ̀ fún mi tọ̀tọ̀ bá àgbà lọ́wọ́ sọ̀kalẹ̀ fún mi láti bá àwọn tí wọ́n fẹ́ divine religion báwọn tẹ́ divine tọ́wọ́ gbé culture tí culture gbogbo kan tí ìjọ wá jẹ́ member mẹ́ destination tí wọ́n Islam is a way of life tó dá sí ìbàdá tó dá sí àdá omi àmọ́dájọ́ rẹ̀ pa ìbàdá àti àdá tó yàtọ̀ níbi ìbàdá tó ò lè jọ́sìn rárá ò lè sìn kàmí fọ́lọ́run ọlọ́run ló sọ wí níbi àdáàtù ó mọ̀ ṣe bó ṣe ń ṣe lọ ìgbà tá a fi rí nǹkan tí yóò takò bí ìkàkọ̀ bá ti wá takò ó sì problem so ibẹ̀ òun ni culture ó ti máa yàtọ̀ from one place to the other ó lè yàtọ̀ lọ́nà bá a ṣe ń bímọ ó lè yàtọ̀ lọ́nà bá a ṣe ń ṣèyàwó but ó lè má yàtọ̀ much níbi bá a ṣe ń ṣòkú tẹmọtọ́fà tó pé òun nǹkan tá a ṣe ń bẹ̀ẹ̀bẹ̀ ní ṣe pẹ̀lú ìbàdá ní ẹ̀bá kú bá ti wẹ̀ bá ti pẹ̀lú títà rí ní bá ti kérò síla ó fẹ́ ti pẹ̀lú ìbàdá òun lè má láyé ìfúkọ́ fún kan mi àbáyàwó ìbímọ ìṣèkómọ bóun ṣe ní ìbàdá kọ̀ǹpónẹ́ntì ló ní àádá kọ̀ǹpónẹ́ntì so ìkẹta òun ni wípé nǹkan tọ́rọ̀ bá tó yẹ́ hà láàrin èrè lọ́rọ̀ pé ní haramu èrò pé ní haramu ṣe tó fún ìtàn alábòye ṣe ó kọ́ wa mọ́ ṣe o ó ká wa sí àwọn tí ó tẹ̀lé sáàsì tẹ̀lé táwọn oníṣàmù káfà ọmọ àkókò wa yọrọ sí wa ó bàjẹ́ sí wa kò sí wa ní ìnáwó ní ìlú pàṣẹ ìgbà náà wà lẹ́nu náà wọ́n ní السلام عليكم ورحمة الله Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹjẹ́ àtọ́rí pé jẹ́